àwọn agbébọn jí nọ́ọ̀sì méjì àtàwọn aláìsàn rẹpẹtẹ gbé nílé ìwòsàn ìjọba paroparo nílé ìwòsàn ìjọba kan tí wọ́n ń pè ní Beningwari Hospital tó wà lágbègbè Kuyalo níjọba ìbílẹ̀ Beningwari nípínlẹ̀ Kaduna dá báyìí kò sí aláìsàn kankan nínú àwọn wọ́ọ̀dù níbẹ̀ bẹ́ẹ̀ làwọn dókítà àtàwọn nọ́ọ̀sì gbogbo tí wọ́n ń ṣiṣẹ́ nílé ìwòsàn náà ni wọ́n ti jókòó sílé wọn kò sóhun méjì tó fà báwọn agbébọn kan ṣe ya wọnú ilé ìwòsàn ìjọba náà lọ́jọ́ ajé monde ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún yìí tó sì jí àwọn nọ́ọ̀sì àtàwọn aláìsàn gbé lọ. Aláròyé gbọ́ pé láàárọ̀ kùtùkùtù ọjọ́ yìí làwọn afurasí ọ̀daràn náà ya wọnú ìlú ọ̀hún pẹ̀lú àwọn ohun ìjà olóró tààràtà ni wọ́n gba iléèwé girama kan tó wà nínú ìlú náà lọ ṣùgbọ́n nígbà tí wọn kò rí àwọn akẹ́kọ̀ọ́ kankan níléèwé náà wọ́n bá mórílé ilé ìwòsàn ìjọba tó wà lágbègbè náà bí wọ́n ṣe débẹ̀ ni wọ́n ti ki àwọn nọ́ọ̀sì méjì kan tí wọ́n bá lẹ́nu iṣẹ́ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kó àwọn aláìsàn kọ̀ọ̀kan tó bá lórí bẹ́ẹ̀dì lọ́jọ́ náà wọnú igbó sá lọ. ìró ìbọn ṣakabùlà tó ń nú gbàùgbàù kò jẹ́ kí àwọn aráàlú lè jáde síta láti wá wo àwọn ohun tó ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ò bá gbàgbé àìpẹ́ yìí ni àwọn agbébọn kan jí dókítà Ganiat Pópóọlá gbé lẹ́nu iṣẹ́ rẹ̀ wọn kò sì tí ì tú sílẹ̀ láhàámọ́ wọn láti ìgbà tó ti jí gbé alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà láwọn ọlọ́pàá máa tó bẹ̀rẹ̀ ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ aláròye online television akin akínníyì ló kà á sí etí gbọ̀nyìn.